الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى فصل وباع رسول الله صلى الله عليه وسلم واشترى صلى الله عليه وسلم واشترى ìdè wọn láti inú àwọn sàárè wọn lọ́lọ́ ọjọ́ gbẹ̀ngàn kò ní yàtọ̀ sí ìdìde ẹni tí àlùdànù fọwọ́ bá ẹni kí wọ́n dìde ní ìdìde ẹni tí nǹkan ṣe lọ́pọlọ òṣìṣẹ́ àdédé jẹ́ bẹ́ẹ̀. òṣìṣẹ́ àdédé jẹ́ tí ìbá ṣe wípé irọ́ tí wọ́n ń pa wípé káràkátà òfin kankan yàtọ̀ sí owó èlé jíjẹ. bẹ́ẹ̀ ni ọlọ́run lọ wa ó ṣe káràkátà lẹ́tọ̀ọ́ ṣùgbọ́n ó ṣe owó èlé gbígbà nígbèní òṣèlè wọ̀. torí ẹ̀ nínú ẹ̀rí tó máa fi fún àwọn èyí tó fi mọ̀ nínú al àti ti sunnah Ànábì sallallahu alaihi wa láti nípa Ànábì kan fúnra ara rẹ̀ báyà wọ́ṣítàrọ̀ Ànábì ṣùgbọ́n rà rírà pẹ̀lú jíjẹ́ ìrántí ọlọ́run rírà tó ra nǹkan pọ̀ ju títà tó ta nǹkan lọ. eléyìí tọ́ka sí wípé síwájú tó jẹ́ ìrántí ọlọ́run títà tó ta ọ̀pọ̀ ju rírà tó ra lọ. lẹ́yìn tó jẹ́ ìrántí ọlọ́run rírà tó ra. ọ̀pọ̀ ju títà tó bá. ìdí ni wípé ó tó di òjíṣẹ́ ọlọ́run. ọjọ́ ẹni tó ṣe pé ń ṣiṣẹ́ káràkátà nínú tí ànábi sọ̀rọ̀ bá àríwá rẹ̀ sẹ́lẹ̀ kó tó di ìrántí ọlọ́run òun náà ni pé yín máa sọ̀wọ́. wọn lẹ́yìn ìgbà tó di ìrántí ọlọ́run tán àgbọ̀pá nàbì sallallahu alaihi wasallam wọn tún padà síbi òwò ṣíṣe. ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ èèyàn tó ní bùkátà táwọn nǹkan tó yẹn máa ní bùkátà sí láti lè bá gbélé ayé rọrùn láti lè bá tẹ̀mí àlàáfíà yẹn bùkátà láti ra àwọn nǹkan tí wọ́n máa ràn lọ́wọ́ nítorí kí tẹ̀mí ó lè máa rọrùn kí kára ọṣẹ wẹ̀ kára ọṣẹ fọyín kára bàtà kára sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn kẹtẹ́ yẹn bùkátà nínú gbèsè ayé ẹ̀. Ànábì sallallahu alaihi wasallam ntí wọ́n rà rírà tí wọ́n rà nǹkan lẹ́yìn tí wọ́n jẹ́ ìrántí ọlọ́run ọkọ̀ ju títà tí wọ́n ta nǹkan lọ. wọ́n ní kọ́dà gan lẹ́yìn tí Ànábì sallallahu alaihi wasallam ṣe hijira kúrò ní Mẹ́kà lọ sí Mẹ́dínà. àti ẹ̀fẹ́ ẹ̀ máa rí pé sallallahu alaihi wasallam wọ́n ta kankan kí nǹkan díẹ̀ sálàyé wa nípa bánà ìṣòwò àlùsẹ́lẹ̀m wọn wọn ti tà kan. títà tí wọ́n ti tà nǹkan yẹn lẹ́yìn hijra ìtọ́wọ́ pọ̀ jù ní wípé ojú wọn tà ọ́ kìí ṣe tiwọn ẹlòmíì ni wọ́n bá tà ojú wọn tà yẹn kìí ṣe tiwọn ẹlòmíì ni wọ́n bá tà. kí ẹ bá ti bá àwọn kan nínú àwọn sàábé sábà wọn ta bóyá nǹkan èlò àbí ẹrú wọn bá wọn tà wọn. ìwọ̀n sáà nàbí sọ̀rọ̀ wá àdìsẹ́là ọ̀pọ̀ jọjọ. wà á wọ́n sì fi nǹkan háyà wọ́n sì háyà nǹkan wọ́n tà tàbí wọ́n rà lọ́pọ̀lọpọ̀ wọ́n sì fi nǹkan wọ́n yáyàn lò wọ́n yáyàn lò gbowó àwọn náà ti yá nǹkan lò sanwó. ṣùgbọ́n o àwọn nǹkan táwọn ìmùsọ̀lọ́wọ́ àdìsọ́là tí wọ́n yá lò sanwó wọ́n pọ̀ ju ohun táwọn yá yàn lò gbowó lọ. ìyá nǹkan lò láti gbowó bí ilé kọ̀yálégbé kọ̀sánwó mọ́tò kọ̀yá lò kọ̀sánwó bàtà ọ̀yá bàtà lò kọ́ sanwó eléyìí wọ́n ń pè ní alẹ́sẹ̀jọ́ wọ́lọ́ wọ́lọ́ lọ yá lò ọ̀sanwó fún ẹlùgìjọ́ wọ́lọ́ fi háyà méjèèjì là náà lùsè sallallahu alaihi wasallam wọ́n fi nǹkan háyà àwọn náà sì háyà nǹkan ṣùgbọ́n tí wọ́n háyà pọ̀ ju. kò dáhùn fi háyà lọ. nígbà àmà nípa ìfìǹkan háyà tànàbì ṣe onígbà àríkú wọn fi ra wọn di ànábì. wọ́n fi ra àwọn háyà fún àwọn ará Mẹ́kà láti máa bá wọn da ẹran wọn láti máa bá wọn da ẹran wọn lẹ́yìn wọ́n bá wọn darán gbowó wọ́n fi ra àwọn háyà fún wọn wọ́n fi ń gbowó. bẹ́ẹ̀ ni Ànábì sallallahu alaihi wasallam ló fi ara rẹ̀ háyà fún Khadija tó padà wá fẹ́ láti máa bá kó ẹrù rẹ̀ lọ sí ilẹ̀ Ṣam fún títà ní ti ń gbowó oṣù ọgbowó oṣù rẹ̀ lọ́dọ̀ Khadija. bá wá jẹ́ pé ń tí téèyàn fira rẹ̀ háyà fún òwò tí wọ́n fẹ́ kéèyàn ó fi téèyàn fira rẹ̀ háyà fún ọba jẹ́ mudaraba àfààní fal mudaribu amin aminun wa ajirun wa wakilun wa sharikun. wọ́n ní tó bá jẹ́ pé ní téèyàn fi ra rẹ̀ háyà fún un náà ni pé òwò yìí o owó nì ìwọ lọ́ọ̀lọ́ fi rajà ṣùgbọ́n èrè tá a bá jẹ ẹni tó lówó ló ń gbà kí wọ́n àtòwọ́n ọjọ́ máa pín báyìí báyìí báyìí báyìí eléyìí ń pè ní àlùmọ̀ọ́rọ́bà àlùmọ̀ọ́rọ́bà yìí òun náà ní ìlànà kan nínú àwọn ìlànà ìjẹ́sí Islam mú wá èyí tó lè mú kí àjọṣepọ̀ wà láàrin àwọn èèyàn nípa ètò bá a ti ṣe máa fi owó ṣòwò. ilé ìjẹ́ oríṣi kan nínú àwọn oríṣi partnership márùn ètí fíkì ìsìlámì tọ́tọ́ka sí. ẹ̀kọ́ arábà yìí ó sì jẹ́ ọ̀kan nínú àwọn nǹkan tí wọ́n máa ń lò lónìí láwọn alùbọ̀nù alìsìlámìyà láwọn islamic bank. torí pé wọ́n fẹ́ jèrè báńkì náà sì fẹ́ jèrè mùsùlùmí sì fẹ́ jẹ haram halali ló fẹ́ jẹ islam farama mọ̀gọ́rọ̀bà ṣùgbọ́n kò farama rìbà báwo láti wá sí mọ̀gọ́rọ̀bà yẹn o wà látàrí john ó wà nù fíkò ìsìlámì àwọn tí wọ́n establish islamic banking láyé ìsìn. àwọn ni wọ́n kàn mú eléyìí ni wọ́n kì bọ́nú àwọn nǹkan tí àwọn máa lò nínú báńkì àwọn. المضاربة أن يكون المال من شخص والعمل من آخر على أن يكون الربح بينهما على ما يتفقان عليه ẹnìkan ni ó ṣiṣẹ́ ẹnìkejì ni ó kó kalẹ̀ ẹnu wọn wàá jọ kù lórí kí tá a bá ṣe àtẹjèrè tó a bá ta àtàjèrè báyìí báyìí báyìí láà máa pín èrè tá a bá jẹ fífọ́n máa ní ẹnìkan mú ìdá kan èrè nígbà tẹ́nì kejì á mú ìdá méjì àbí á máa pín dọ́gbandọ́gba àbí wọ bàbá tó kówó kalẹ̀ tọ́ọ̀ mọ̀wó ṣe wàá máa kó dá mẹ́ta ẹni tí ọmọ òwò ṣe tọ́lọ́ fi ṣòwò wá wàá kó dá méjì nínú márùn-ún ti wù yín tọ́ eléyìí wọn ni wọn ń pè ní mudaraba ẹni pé mudaraba yẹn ẹnìkan gbówó wá ẹnìkan fi ṣiṣẹ́ ẹnu wọn ti kò lórí bí wọn ti máa pín tó àwọn tí wọn ti báńkì láyé ìsìn àwọn báńkì rìbá wọn ni kò sí àtọ̀ náà lọ́dọ̀ tàwọn náà tó bá ní project kan tọfẹ dálẹ̀ wàá gbé plan yẹn lọ bá bank wàá sọ fún ọgbẹ mo fẹ́ ṣe project báyìí báyìí báyìí báyìí sígá sọ pé ọfẹ máa ṣe fishing fishing farm tòboro ẹja bíi mélòó lẹ fẹ́ rà ikú ọfẹ máa ṣe ẹja bíi ten thousand torí kó tó rí gbọ́ lè bá pọ̀ àwọn náà bá sọ pé tán ẹ sáwo lẹ̀tẹ̀ ti ní fún òfìlẹ̀ àwọn ìwé rẹ̀ ń kọ́ sí ọ̀fọ̀ gbogbo ẹ̀ wọ́n gbà lọ́wọ́ rẹ̀ tókè pírójẹ́tì yìí ó lè jẹ́ tó twenty million ìlú lẹ́yìn ti ní five million very good àwọn ayọ̀ ní fifteen million làkín fifteen million yìí o twenty five percent in interest tọ́sán fún báńkì lórí ẹ̀ wọ́n gẹ́gẹ́ bí olójú kòkòrò aláfọwọ́ ara ẹni kó bá ara ẹni wọ́n mọ òkú wọn ràn ọ́ lọ́ọ̀nì àti fifteen million tí wọ́n fẹ́ san twenty five percent rẹ̀ sáwọn kílẹ̀ ti ga ọgbà ọmọ agbada gan ni ọwọ́ lọ gbà ní tẹ́tí ọba lọ gbà lọ agbowó ìtàn tẹ̀wé kò sí tọ́ka wọn pẹ̀lú pé o make profit o make profit ntọ́ka wọn gbọ́sórí oṣù ọ àwọn kówó fún ẹ owó làwọn fi ṣòwò wọ́n fowó fi ra owó wọ́n ta owó fún owó tó. So, kó fifteen million fún ọ àwọn fẹ́ẹ́ fi gba èlé twenty five percent lórí rẹ̀ pẹ̀lú fifteen million yẹn ó sì máa san láti ìjọ tó ti gbà wọn lè fi ọlẹ̀ fọ́dún kan oṣù mẹ́fà oṣù kan tí kò bẹ̀rẹ̀ sí kan lẹ́yìn ìgbà tó ti gbà wọn lẹ́yìn náà báńkì wo lọ́wọ́ wà tọ́jú onínúure tí wọ́n á gbé tó fẹ́ yá fifteen million ẹ̀ka náà lórí gbà kò sí báńkì náà wọn kọ fún three million náà máa fún three million ó tún fẹ́ ná three million láti fi ṣèbọnú kó tó di kóòtù rí two million mí gbà pàtó bá tún rí lẹ́yìn ìgbà táwọn nìkan ó ti di five báyìí o gbogbo etí wọn fi dulẹ̀ wọn lè lọ wọn lè sọ fún pé ó rí rí john manager nígbà bá ti yá general manager gínníkan ọmọ ti Àbújá bọ́ sí kú ọmọ ti kú bọ́ sí bójì. nígbà tó bá fi rí fifty million gbà ó lè jẹ́ pé ten lọ́wọ́ lọ́wọ́ tiẹ̀ five yòókù ọ̀mọ́ ní òfìsè ẹ̀fọn àwọn ìgbèsè tọ̀sán òṣìṣẹ́ tọ́ka wọn ọba àfi ọba àfi rẹ lẹ́dẹ̀ kọ́ máa ń sin ẹlẹ́dẹ̀ ọba àfi dálé ọtí lẹ̀ kí ni owó báńkì ṣe pẹ̀lẹ́ yìí tó wà nù lẹ́yìn náà njọ́ tí báńkì ti kó o ẹ ó ti mọ ètò wọn gbà padà gbà tí wọ́n kó fifty million fẹ́nìkan owó yàtọ̀ tó wà nù Islam àti báńkì wọ́n kó fifty million fẹ́ni tó fẹ́ máa sin ẹja lórí pé wọ́n máa sin ni wọ́n ló kó wa máa máa wọlé kó kalẹ̀ ó ma bi tó ti máa rà ó sì máa bí tó ti máa tà yọlọ máa rẹyìn lóní ó sì ma ma bi tó tó wa wo ti fi òfin dè owó tí mo kó fún o owó ẹyin ni mo fẹ́ ká o yẹn tí bá ti bẹ́ẹ̀ náà máa pẹ́ yín ó léwu àbí ò léwu táwọn bàbá ẹlẹ́yìn ọmọ bínú o ó léwu ọ̀la ṣàpé àwọn títí wa dà pọ̀ bí kéèyàn fẹ́ pẹ́ yín láti bí ìlú Èkó á ọlọ́mi ọ̀sà àánú àmọ́ ẹ̀yìn tó àwọn tó kra ohun tí ó sì fọ́ tí ó yọ̀ dálẹ̀ ohun tó bá sèé tó téèyàn bá ní access láti wọnú ọkàn bàbá ẹlẹ́yin láti kò tó ń pẹ́ yín lọ ẹ̀rí báyìí lọ fún ọmọ títí tẹ́lu ọmọ bàbá tó tó tọ́wá lọ da fifteen million sórí ẹyin ẹ̀rọ pẹ́lẹ́ mi ó tó ti àyà ní sòlábì òfin ìtẹ̀rí àtọ́ bá kó fẹ́ nìkan bẹ́ẹ̀ wọ́n lágbẹ́sà ẹ̀yin nìkan kíni kọ́ máa fowó ìhà tí wọ́n ti ròyìn rẹ̀ fún wa èrè tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ á ṣe sọ́kù. tó bá sì tó bá kó owó yẹn lọ ra díẹ̀ ọ̀daràn tẹ̀wọ́ pé bóyá ẹyin ló jáde inú adìẹ bóyá adìẹ ló jáde inú ẹyin gbogbo ẹ̀ lájọra bá àmọ́ tó o bá kó owó lọ di adìẹ ọ̀daràn kí wọ́n ní kó o fi rà ẹyin abọ́dùbọ́ ti pọ́ wàá lọ ọ̀hún ẹ̀gbọ́n lọ mẹ́dúkùrì gbẹ̀ràn kan bẹ́ẹ̀nbẹ́ sílẹ̀ máa pè náà ẹ́ ẹ̀ràn kan wà bẹ́ẹ̀ dáná kó wà lẹ̀ Yorùbá yìí ẹ́ kí ni wùdàbà wò ẹ̀ràn tá ti pa tá ti bá yẹ sáyà rẹ̀ <laughs> àwọn àlọ́ pẹ́ran wa olókpélé kù <laughs> ẹ̀yin ni bàbá olówó ti ní kọ́ ọmọ ẹgbẹ́ wàláhì òsì ẹ bọ̀ ọ̀nù lábẹ́ òfin ọlọ́ni tó sọ fún ọ̀nù tí ọba sá ti jẹun tó jẹ́ haram náà lọ gbọ́dọ̀ máa rà náà ló ti máa dà àyàfi tó bá fún ọ ní general permission yìí pé gbogbo tó ọba sá ti kó pé tí ìfẹ́ haram nìkẹ́ máa wúra àkọ́kọ́ nù kàkí báńkì kí ni haram kí ni halal gbogbo ẹ̀ kò sí tó burú lọ́dọ̀ àwọn ọ̀daràn tẹ̀lé yàtọ̀ kan yàtọ̀ mí nínú ṣẹ̀ríà Islam làyè sáà tí o bá kówó fún yẹn ẹni tó kówó fún yẹn tí o bá ti jẹ́ pé òun ló ṣe sábàbí tó kò fi gbówó ìwọ́ tó lówó ló kò lè fà àbí òye wa èyí tó ló ṣe sábàbí tó fi sọnù èyí tó ló ṣe sábàbí tẹ̀ fi sọ́ọ̀tì èyí tó ló ṣe sábàbí tí nǹkan fi sowó ẹni tó lówó ní òkò lè fà online ní báńkì kò sí tọkàn báńkì àbí òye kó n ṣe ń gbowó dá ìgbowó tó jáde báyìí làwọn kan gbogbo à ń sọ tọba gbìyànjú lẹ kó ti kọjú sí omi àwọn náà ti wọ ọdún kíláàsì tó yẹ bọ kò sí tọkàn wọn wà wà ọ ń sọ padà tẹlẹ tẹlẹ lẹ́yìn kí yàtọ̀ nù kò sí rahman báńkì torí kì í sílé fíṣẹ̀ bí lè láyé islam rahman bẹ̀rẹ̀ bákan náà nínú islam islam ọ̀gbà kẹ́sì mọ̀kọ́rọ́bà láti máa ta tọ́jú haram tí a ọtí mà ló pé níjọ́ tí kí ló pé òbíjọ́ kan pé láyé kò sì ní pé títí táyé ìdàlùkìyàmù torí rẹ̀ wọ bàbá ọlọ́tí ìyá ọlọ́tí àtàsòfò lọ ń tà ọ àtàsórí ibú àtàsórí ibú lọ sí fún yín tà sórí rẹ tó bá sì dàbí nǹkan tí ọ̀dọ́ lójú o lè má pèjú èèyàn kan wá tọ́tọ́ ti sórí rẹ láyé àtàkùn yà mọ́ tó o sì ní rí láti ẹ̀rí ìwé yín tó bá jọ bí ìgbà tó tà sórí rẹ láyé mbè wàá mú wá kó sórí rẹ lọ́la àtàkùn yà mọ́ torí kó rí rẹ lọ́dọ̀ tiwọn ni pé òun bẹ lọ́wọ́.

láì tí ìkówó jáde báyìí torí ìyàtọ̀ tó wà láàrin ọ̀rọ̀ wọ́n dàbí gẹ́gẹ́ bí ìyàtọ̀ tí ń bẹ láàrin ibùyọ òfin sí ibùwọ̀ rẹ̀ eléyìí ni mo bá wà bá láwọn bùnúkù ìsìlámíyà wọn máa ń ṣe bẹ́ẹ̀ láwọn báńkì ìsìlámíyà wọn máa ń ṣe bẹ́ẹ̀ ó gbowó fún ọ tó ní kọ́ lọ́ọ́ fi ṣòwò àmọ́ ètò lè jẹ́ lérè ṣùgbọ́n wọn kọ̀ǹdíṣàn rẹ̀ fún wọn gbọ́dọ̀ fi ra haram tẹ́ bá wá jèrè àti end of the day ìwà àti báńkì ẹjọ́ máa pín èrè ẹ̀ bẹ́ẹ̀ bá ti fẹ́ lọ́kọ̀ sí i ṣùgbọ́n mọ̀mọ́ rọ́bà gẹ́gẹ́ bí nǹkan mi ó kù káta kájú lódodo torí pé ní ìdájẹ́rẹ́ one million àgbé èrè fifty thousand láti àkókò bọ́ọ̀dé bẹ́ẹ̀ ṣòfò láti fẹ́ mọ̀ tó ń bùkátà kájọ lódodo kájọ mùsùlùmí tó bá ń dé kó àwọn mùsùlùmí bí islam wa ti dáa tó tó kó àwọn nǹkan tó dáa tó dáa sínú bẹ́ẹ̀ làwọn náà bá dáa níwà rẹ̀ lábàtí fọkàn sẹ́nu ọ̀la ọ̀pọ̀lọpọ̀ ọba ti máa pariwo kó wọn lò torí bẹ́ẹ̀ náà àwọn èèyàn ẹni tó ń mọ owó ṣe gidigidi ṣùgbọ́n kò lówó rárá ó sì ń bẹ́ẹ̀ nu wa ẹni tó lówó gidigidi tí o sì máa ń dá àfi ṣe tí fi pọ̀ sí yọ kàn máa jẹ́ bí ìta ni sẹ́mi pé tí ẹni tó lówó tí ọ̀ máa ń sẹ́yìn ká fi ṣe tí ó fi pọ̀ tó bá gbówó kalẹ̀ ọmọ ìyá rẹ̀ mùsùlùmí tó máa bá lè fi ṣòwò tí ó fi pọ̀ tó náà ti lódodo sẹ́mi pé ìlọsíwájú gbé kìnnìkejì wọn wọ́n ò ní tilẹ̀ fẹ́sù látàrí kó lówó. tọ́lọ́ ọmọ rí nǹkan kan ṣe. owó tiẹ̀ náà kò kò sí níwà lójú kan náà fún jíjẹ àbí kí làkọ́ gbọ́n tán láì jẹ́ pé lékún sí nítorí pé ńgbà tẹ́ ẹ̀ máa ń tẹ́lẹ̀ sòwò èrè ọmọ ẹ̀. wọ́n mú tó ni pé àwọn èèyàn ti fọkàtà. àwọn èèyàn ti fọkàtà. wọ́n á pa níbi tá a wà ní nàìjíríà wọ́n máa sọ nínú fúkúlù ìsìlámì kíkà tó sọ pé ìyẹn arí lẹ́nìkan nínú táàbì dánwò náà lówó ní gbogbo olúlé ayé á ah, nàìjíríà yọkọ̀ pọ̀sù lára ṣẹ̀kẹ̀kẹ̀ dà nítorí pé ẹni tí ó di ọ yọ gbọ́n ju ọ̀rọ̀ náà ni yóò kọ́kọ́ máa ti di ẹni rí ẹni rí ẹni rí twenty thousand. èsè dáadáa fífì èsè dáadáa wọn náà ah, ẹni rí ah, àdúró àwọn èèyàn rí báyìí wọn tún sẹ́kù ókè five hundred thousand yóò tún sòdodo kìnìún yóò ti máa sọ fún pé tọ́ba gbowó ìtàkọ́ ẹ̀ no no mo máa mo máa ti perfectly ó lè gbé five million wá náà bọ́ba ti five million máa túlẹ̀ àfẹ́kọ̀tẹ́ tó ti náà wá sí ah, five hundred thousand tó àtún jèrè kò tẹ̀ tó kówó jẹ ṣe kọ́lọ́ gba five million yìí wọ́n bá wá lókè àtìlẹ̀ báyìí kò ti dábẹ́rẹ́ tọ́ bọ́ọ̀nù òkun àwọn òrìlà nínú wọn sì mọ oríṣiríṣi táwọn sì lè mú yẹn ẹjọ́ gbowó lọ́wọ́ rẹ ní àwọn náà ni introduce business kẹsí ọkùnrin tó mùdọ́rábà ìsìlámíyà làwọn fẹ́ ṣe torí ẹ̀kọ́ sọ́ra nàìjíríà yìí báyìí kò sọ́ra gidigidi kò sí kò bá jẹ́ àfà kò bá jẹ́ olówó kò sẹ́jú olè jàmbá nàìjíríà yìí báyìí àwọn ọ̀gọ́lọ́ǹgọ́ lọ sí ìfọ́ ọmọ jàmbá. wọ́n á introduce business kàṣí ọ̀ tó wá kó one hundred thousand lẹ̀ nígbà tó sọ ọ́ bá fi kú lẹ̀ yọba kí ọ̀tún kọ wá. Tàtọ́ bá débẹ̀ lọ́ba ní alhamdulillah ipe owó yẹn àwọn ti fi bẹ̀rẹ̀ owó yẹn street board bó ti kó báwọn. so ǹjẹ́ o believe pé èrè forty thousand ti lé lórí owó tiẹ̀. ipe tọ̀ ẹ kéré mi mùdọ́rọ́bà ẹ̀yin lẹ́ fowó ṣòwò ẹ mú sẹ́yìn ọba àmọ́ ẹbí mi kó yòókù kẹ́ àá àwọn fi ràn ọ lọ nítorí pé ìwọ àfáàtì ẹ́ àfáàtì tó yẹ pé ẹ àmíràn ọlọ́ọ̀dì ni wọ́n bá máa ń zero kó owó mi ti di one hundred and forty thousand òkótù kan ọ wá sọ̀rọ̀ alẹ́ dáadáa pé abẹ́fẹ́ gbà ní nóò ẹjọ́ àwọn òwúbọ̀ títí parí ọdún oṣù kejìlá wa lọ́dún ìwọ́n ti zero forty forty forty forty lọ́nà mẹ́wàá àti wọ́n fọ́ létí tó o ti máa wọ pé lọ́nà mẹ́wàá four hundred thousand tábà fi four hundred lórí five hundred. Gbogbo náà lọ́wọ́ tó mẹ́fà wọ́n kàn rẹ̀ ń tẹ́kọ̀ọ́ wa ni pé salamu alaykum bẹ́ẹ̀ lè yọjú náà ẹ̀ wàláyé ìṣẹ̀lẹ̀ tó ti àṣẹlẹ̀ ìgbà àríwá ẹ̀rí láti dọ́ta ti sọ̀wọ́ yìí láàárín kí ló dé. tó wà lá ìyẹn bìlíìfù ọjà wa ta ló mú ta ni ọba tún ni ní amúkín ajílẹ̀ mú wàá lọ bá torí rẹ̀ gan-an ó tún máa yẹ lẹ̀bẹ̀ tí ò ní jáde. dáàbò kọ́ da abẹ́ da abẹ́ orílẹ̀-èdè báyìí àti lòdòdò ká lò sọ torí pé pẹ̀lú àyè lòdòdò yìí báyìí ìlọsíwájú jìnnà ọlọ́kọ̀ àwọn èèyàn púpọ̀ wà tí wọ́n táwọn ń wẹ́ni tí wọ́n gbé fún tí ọmọ tètè lọ́ máa rí tó ń nà bẹ́ẹ̀ yìí ló ti jẹjẹ àmọ́ kò sóun tọ́ náà nítorí pé àwọn àgbàdẹ́ máa dá yẹn. ó ti fi hàn pé ta ló ti ń gbàgbọ́ ìṣòwò olówó tọ́lá sáwọn ibìkan wáyé ilé ìwàsà ó lè níyàn o ẹni tí kìí kan ọ̀tọ́ sí níbi lára mu ó lè gbogbo àwọn nǹkan wọn yẹn ń kó pàtẹ́yìn báyìí ọ̀pọ̀lọpọ̀ àti ẹgbẹ́ wọn dán owó ni wò sí fura gbàtọ́ kọ́kọ́ kó fún ọ wà láì dán owó ni bàbá kó lọ ó yẹ orí ńlá kan bẹ tó fẹ́ tí ọ àwọn ètò ti ṣe wọn ti fi hàn pé ah eléyìí ẹni ilẹ̀ ní táì sẹ́ni kù torí ẹ̀ àlùmọ̀gbọ́nrọ̀bà láàmú wa wọ́n lẹ́ni tí akówó fún táwọn anìkọ́lọ́ fi ṣòwò lórí gbàdúrà máa pínrìn ẹ̀mí ẹni fọkàntánì wọn. iná làbí sọ pé tówó bá fi sọnù lọ́wọ́ rẹ̀ tí èsì sọnù ló ti sábà fi tówó fi sọnù láyé garanti rẹ̀ nítorí pé ọwọ́ rẹ̀ kí n sọ ọwọ́ jàmbá ọwọ́ àmánà ni gbogbo ẹni tọ́wọ́ rẹ̀ bá jọ wọ àmánà padà bá sọnù ọjọ́ àmì fọkàntán látàrí kó láti fọkàn tán lórí njẹ́ ọ̀nà àfira láti mọ̀ kókò ní fira nǹkan mi láti fọkàn tán lórí ibi tá a ti ní kọ́ lọ́ máa rà á àmọ́ kókò ní lọ bòmí èkó ni kò ti lọ́ máa rà á ní gbúrò rẹ̀ kó ti lọ tí wọ́n ti tètè fún iye òmòjútó ìdí tó fi jẹ́ àmì ìlú ẹnì fọkàn tán. wà á jíìn àlùmọ̀gbọ́nrin tí tún jẹ́ ẹni tó ṣe é fira rẹ̀ háyà. fún ìsẹ́yìn sẹ́mi pé ńgbà tí a bá jọ ṣòwò ńgbà tó ń bá mú owó lọ tó lọ fi rajà tó lọ fi ṣe gbogbo ẹ̀ sẹ́mi kí lèta bá jẹun náà gba ìpín tiẹ̀ ń bẹ̀ ó ìgbà tó fi ra rẹ̀ háyà mi owó tẹ̀ rẹ̀ lọ́gbà. ó sì tún jẹ́ ẹni tí lọ sojú ẹni torí pé bísíǹsì yẹn kì í ní ṣe èèyàn mélòó ni ó tilẹ̀ jẹ́ pé ẹnìkan ló gbówó kalẹ̀ ẹnìkan ní ṣiṣẹ́ rẹ̀ ó yẹ káwọn méjèèjì wà bẹ́ẹ̀ àbí ẹ̀kọ́ ń tún bẹ́ẹ̀ ó yẹ kó wà bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n fi ta sojú ó tún jẹ́ wákìlì mẹ́ẹ̀ wọ̀ṣẹ̀rì ó tún jẹ́ ẹnìkejì rẹ̀ ẹnìkejì rẹ̀ ni nítorí pé tó wọn bá ṣiṣẹ́ gbóòlù ó ti fẹ́ lọ wájú ẹnìkejì rẹ̀ ni pátínà rẹ̀ ni tó nítorí ẹ̀ wọ́n ní ká amínú ìlà kọ́bọ̀bọ̀lmáàlì ẹni tá a fọkàn tán ni nígbà tó bá ti lè gbowó tó bá ti lè gbowó lọ́dọ̀ wa àfọkàn tán torí pé tó o bá fọkàn tán kí ló ń kówó fún sí oníkọ́nà ọtí bísíǹnẹ̀sì oṣù kówó fún ẹ kíyèsí o ẹnì kan ọ̀pọ̀lọpọ̀ bísíǹnẹ̀sì ń ṣẹlẹ̀ táwọn èèyàn ń ṣe wọ́n fẹ́ jọ mọ̀ mọ́ra bá ṣùgbọ́n àwọn abọ́yá àwọn ẹsẹ̀ mùsùlùmí àwọn olùjọ́wọ́ èlé ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ tí wọ́n ń tajà láyé níbikíbi láyé o ṣọ́ọ̀bù tọ́pọ̀lọpọ̀ jókòó tì í lé sowó rẹ o ẹnìkan ló kọjá fún ẹnìkan ló kówó fún tó yẹ pé àdéhùn ọ̀dídé wọ́n máa ṣàkáàrùn bóyá lójoojúmọ́ bóyá lóṣù ọ̀sẹ̀ bóyá lóṣooṣù láti mọ iye rẹ̀ tí wọ́n jẹ́ kí ẹni tó lówó kọgbà sí àti ẹ̀ kí wọ́n tó ń ṣiṣẹ́ kọgbà sí ààrẹ wọ́n sì tún mọ ibi kápítà jẹ́ dìde. òmùgbọ́n arábà yẹn òwò kan ni tó jẹ́ pé ń wáyé bóyá láàrin mùsùlùmí sí mùsùlùmí bóyá àwọn kèfèrí sí kèfèrí tó jẹ́ pé àwọn lè má mà mùsùlùmí gan lè má mà tó nǹkan kan tó kọ́ mà ní. kíkọ́lọ́ bẹ́ẹ̀ nìkan ní ti pé kọ́ ràn án lọ́wọ́ lórí kíni oníkòtí jẹ́jẹ́ lé lónìí èlò wa ni kí n fi ràn án lọ ní six hundred naira tó má fọ́ six hundred naira lónìí ó tún wá lọ́la ó tún wá lọ́tún la tọ̀hìn máa ti ń di péjọ́ méjì tí ń di lémaléma èèyàn sọ òdì ọ̀rọ̀ sí ọjọ́ kan ṣé wọ́n jẹ àwọn fámìlì rẹ lówó ni. tó kó tó ti bá wọn ẹni tó bá gbọ́n yóò sọ fún ọ pé iṣẹ́ wo ló lè ṣe ah, èmi kò sí tó lè ok kò sí tó lè ṣe ṣèlú kò sí tó lè ṣe rọ́lọ́wà mẹ́rin. láì tẹ̀kìrọ̀ lọ àbẹ̀ lónìí á ní àkàrà fún ọmọ lọ ní kọ́ máa gbígbó ògbẹ́ ládùúgbò ṣé ó ṣe kò lè ṣe ṣé o kò ṣe sí lè ṣe ńgbà mi ọkà fẹ́ ti ti foundation kíkún lè gbà pọ̀ jù nítorí lè ṣe lọ́pọ̀ bí kíni àti kíni olóhùn lè máa ta nǹkan kọ́lé àgbàṣọ́ọ̀bù sojú bọ ara lọ́mọ kú ọjà yọ aláṣẹ kù.

túmọ̀ sí wípé mọ̀gánrábà yẹn ó pàtàkì ó sì yẹ káwọn èèyàn kó wọn máa lò nínú ìgbésí ayé wọn. wọ̀wọ̀ kí ìlọ̀lù ẹni tá a kó fún tí ọlọ́run ọbí sòwò ó ti dá sójú wa ìdá tọ́sọ́rọ́ tó bá ti bẹ̀rẹ̀ sí ní náwó yìí láti fi ra ń dá ní kó máa dà ó ti dá sójú tóró náà ẹ̀rí mi sẹ́ni lọ yọ máa sọ ike tọ̀ gbọ́lájú wa di rọ́jà ira o wọ́n ti sọ fún mi pé n gbọ́dọ̀ làjọ ẹyin lọ ẹni máa ta o ẹ̀rí fún náà máa rárá rẹ̀ létí tó ti di wákìlì nígbà tó bá ti bẹ̀rẹ̀ sí ní fowó yẹn ra kan. wà á jì bí máa yọ bá ṣerú owó bí náà ti kí mi náà làámẹ́lì ó sì jẹ́ ẹni tí ó fi ra ṣe wọ́pà ó fi ra háyà láti gbowó. nígbà tó bá ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ à ọjà tí ń bá yín rà nítorí kó ti mọ̀ pé tó ń bá tà táwọn bá ti jèrè yóò fún láǹfààní àti ṣégini àti gbà pin tòun náà nínú èrè àmọ́ ní ìsìn wọn náà àwọn ṣe ló lówó owó ẹlòmíì ọwọ́ àlọ́ rajà lẹ́kọ̀ọ́ ọwọ́ akọ́jà dànù oṣù ó rèrè kí lọ́gbà ní gbà kankan àbótiẹ̀ ẹni wọn fẹ́ rajà ẹsẹ̀ nìkan ọmọ yọmí lẹ́nu o. eléyìí eléyìí ẹsẹ̀ bùkọ́rí bùkà tara rẹ̀ jẹ ni. wọ́n ṣe rí ikán òun náà ó di pátínà fẹ́ni tó kó fún ìlà ọgọ́họ̀rọ̀ fi rẹ́pì tó bá nítorí pé ó náà lè náwó pé tèmi náà gba ṣí àtẹ̀mí nínú èrè tá a jẹ yìí. alḥakim ó gbé àdéhùn kan jáde nínú síra rẹ̀ láti ọ̀dọ̀ jábìrì wọ́n ní ájára rasulillahi sallallahu alayhi wa sallam nafsahu min khadijata binti khuwaylidin safratayni ila jarashi كل سفرة بقلوب وقال صاحب وقال صاحب الإسناد wọn lọ nàbì sallallahu alaihi wasallam ó fi ra rẹ̀ ó fi háyà fún Khadija lẹ́ẹ̀mejì nígbà àkọ́kọ́ lọ sí Jarash. kan ni tó ṣe yí pé bẹ́ẹ̀ bá ṣe pé ntẹ́ bá pé ń jarash tẹ́ bá pé ń jorosh tẹ́ bá pé ń jarash ìlú kan ni ní sham tẹ́ bá pé ní jurash ìlú kan ni ní yemen orí nǹkan mẹ́wọ́ èèyàn kàn máa ka kí ń kà kú kà kẹta mú kan mẹ́ àlè mú kan mẹ́ ìgbà kíkọ́ ọ̀lẹ̀ kan náà ni àmọ́ wíwọ́ ó ti sọ di ìlú méjì tó bá Jurash ìlú kan ní Yemen Jarash ìlú kan ní Sham èwo wá so eléyìí Ibn Qayyim ní tí bá fẹsẹ̀ rìn lẹ̀ ó ní Jarash ni ní sham kẹsẹ̀ yamani tìrúkà nàbì sallallahu alaihi wasallam kọ bá Khadija kó ọjà lọ sí yamani rí lẹ́yìn àwọn Quraysh wọn èyí sòwò lọ sí yamani rihlata shita'i was-sayf wọn máa lọ sí sham wọn sì máa lọ sí habasha. ṣùgbọ́n àdìsí yìí ò tiẹ̀ fẹsẹ̀ rinlẹ̀. torí pé nìkan bẹ nínú àwọn ẹni tó gbà wá tó ṣe pé gbogbo àwọn àfáà nípa àdé ìfọn ní ẹnìkan bọ̀ àìkú torí ẹ̀ ọ̀fẹ́sẹ̀ rìn lẹ̀. bákan náà sharaka Rasulullah sallallahu alaihi wa sallam anabi sallallahu alaihi wa sallam wọn ti tún bẹ́ẹ̀ náà ṣe owó partnership nígbà tí ẹlẹgbẹ́ wọn nínú òwò yẹn tọwọ abánabi sallallahu alaihi wa sallam anabi ọ̀ràn alẹ́ ti pé sọ̀rọ̀ dá mi màmá ni a anabi onítẹ̀rí bá ní ẹ o yẹn ti dà anabi ètò àti anabi lásán ó tún ti dẹni tó ga jù nínú àwọn ọmọ anabi àdà síbẹ̀síbẹ̀ ọwọ́ rẹ nìkan tó ti jọ ń ṣe tẹ́lẹ̀ anabi ò tó di èjìṣẹ́ ọlọ́run ànábì tó ara rẹ létí títọ́ ọ̀dá mi màmá ni subhanallah àwọn àtibẹ̀ la máa dùn àwọn classmate rẹ àwọn kúkú mate rẹ tẹ̀sán lọ primary ọlọ́run ti kádàrá pẹ́lú mi ò rí yunifásitì dé pẹ́lú mi ó ń ṣe kábúkábú ni pẹ́lú mi kọ̀ńdọ́ ló ń ṣe ń ṣe bá jọ pàdé nínú mọ́ọ̀lù ẹ̀ tó bá sọ fún ọ pé a ó sì jọ lágbájá lójú mi pé lágbájá o wọn náà dá mọ ọkọ lágbájá ìwò mẹ sáàjọ lọ sí skul báyìí báyìí skul kìnnì náà náà mi rí ẹ rí subhanallah bẹ́ẹ̀ ẹ̀ ṣe máa ṣe nu láyé ètò wọ́n fẹ́ pinra wọn ní tí wọ́n jẹ́ ṣùgbọ́n ìwà náà bí wọ́n sọ̀rọ̀ wá àríwá nìjọ arákùnrin tí ọ̀dá nàbí màmá anabi ní tí wọn sọ fún mi tó ọdá mi màmá ni subhanallah anabi ò ní tẹrí ba qaal ama kunta shariki ṣebí wọ ẹni tá tá a jọ dòwò pọ̀ ní ọ tí bá a jọ dòwò pọ̀ rí tẹ́lẹ̀ fa ni'ma sharik kunta wọn máa ẹni tí èèyàn bá dòwò pọ̀ tó dáa ni wọ́n ọkùnrin yìí báyìí ẹni tá a bá dòwò pọ̀ tó dáa ni wọ́n ọkùnrin yìí báyìí eléyìí fi hàn yí pé anábìwá sallallahu alaihi gbogbo oríṣiríṣi ọ̀nà táwọn èèyàn máa fi ń ṣòwò anábì sallallahu alaihi wasallam náà gbà bákan náà wa wakkala wa tawakkala wọ́n èèyàn rí. àwọn náà ti mú ìyàmí ìsojú wọn. ṣùgbọ́n o tawkiluhu aksaru min tawakkulih ìfáìní kankanlẹ̀ tó kọ́ lọ sójú àwọn ọ̀pọ̀ ju báwọn ti máa lọ sójú ẹlòmíì lọ. wọ́n sójú èèyàn wọ́n sì tún mú àwọn èèyàn míì náà sójú tiwọn náà. ẹsìn ma nínú kíkòlù ìsìlámì báàbù kan ní tọ́da dúró fúnra rẹ̀. wà ahda anábì fún yẹn lẹ́bùn wà qabila al-hadiyya òun náà tún gbẹ̀bùn ó fún yẹn lẹ́bùn òun náà gbẹ̀bùn wọ́n bùn. wà ṣùgbọ́n nígbà tó gba ẹ̀bùn ó tún san yẹn ní kánábì kì í gbà pé kó fi sọ́dọ̀ tòun gbàtà bùn lẹ́bùn àtẹni tó bùn lẹ́bùn fẹ́ máa lọ ní ẹjọ́ wọn tún fún lẹ́sàn-án lórí ẹ̀ kò sí tó burú mbẹ́ lópin ìgbà tí wọ́n bá ti bùn yàn lẹ́bùn pẹ̀lú ẹ̀mí pọ́ fẹ́ fi gbà pààrọ̀ fẹ́ gbẹ̀san eléyìí wọ́n ń pè ní ibà tó tẹ̀wà káàbùn ní lẹ́bùn ká lè bá gbẹ̀san. eléyìí náà ṣe àràmù o àmọ́ kìí ṣèṣe sí àwọn èèyàn rí kìí ṣèṣe sí àwọn ẹni dáadáa irú táwọn obìnrin máa ń yún àtàwọn ọkùnrin náà ti ń sílé wọn á lọ́wọ́ ti sàlẹ̀ apàtì gbogbo àwọn èèyàn wá kí ẹ oríire oní ẹ oríire oní ẹgbà ẹgbà ẹ àpò ẹgbà ẹgbà ẹ àpò tí àjọ tí wọ́n dá gbogbo ẹ̀wọ̀n kò àwọn oṣù fẹ́ kò dèrèdèrè torí ẹni tó ná five thousand fọ yọmọ ẹ̀sìpẹ́kì gbogbo ní ten thousand bírò táwọn obìnrin náà máa ṣe sábà ti bí ma ọkọlọ ra ẹran ọkọlọ ra pẹ̀lú bọ́ ọkọlọ rí wéé dúlọ́ rí kú ìyàwó ni ọmọ apáwó ọ̀nà àtẹ̀bí àwọn olóbìmọ̀ ọ̀dà bí ni ekúkú sò lọ́dà bí bá kí ọmọ apáwó ọmọ dà báàgì ọmọ dà báàgì pẹ́ bá pẹ́ láti mú kóbìnrin ọ̀há bá tẹ̀ ha láti àti rọrùn háyì alhamdulilayi torí ẹwà dúró yẹ gbàtà ń ké bá dé àlójúmọ́ kan nínú ìgbà mẹ́tàdínlógún. ọlọ́run ṣe rọrùn fún wa láti há ọ̀pọ̀lọpọ̀ obìnrin ọ̀mọ̀ abátíà àmọ́ gbogbo bẹ́ẹ̀ ṣe ń kọ́bọ̀ fún sísì tọrọ sísì gbogbo kọ̀wé ní ọ̀hà ìyá alágbájá orí mẹ́ta ló kú ìyá akínní orí márùn ìyá fún mi ní sọ́kòtò pátá ọmọdé ẹ ẹ fún mi lẹ́rù ọmọdé ẹ ọ̀sàdé òní kò mú ọ̀sà dédé máa ha ọ̀pọ̀ torí ọ̀sán padà ọ̀sán àwọn náà sì máa sọ máa lọ ní ṣọ́ọ̀bù tó ti kó máa tán ní ṣọ́ọ̀bù kún hmm? gbogbo dáadáa fún lóṣù lọ́dà sí orí àjẹ tó wọ́n máa dúró rẹ̀ fún. tó eléyẹn àfúnán kò sínú àmì pa níbi ara wa ìfún olówó kí n máa retí bọ́ọ̀sán padà tó bá pàdé ẹnìkan. kí náà dádáwó fún ti ẹ̀gbọ́ kó na bí ma tí wọ́n ń bọ̀ báyìí lọ́nà tí wọ́n náà ń bọ̀ díndé ibi tó wà ó lè má má yà síbò mí torí ìbínú pé kò tiẹ̀ wá kí olúwa rẹ̀ dípò pé ọ̀sán padà tí wọ́n náà bá wá rí kó ti ó ti yà kó omi tí ti jọ pàdé wọ́n náà bá sáré lọ bá a ah, yà alágájá tí ẹ bí ma. bẹ́ẹ̀ ni abima àgbọ̀ sọ́jà ni àbí màmá ọkùnrin ni sọ́jà lọ́dọ̀ wọn sọ́jà bá wọn lábẹ́ ṣiṣẹ́ sọ́jà sókè tó káyọ̀ sọ́jà làwọn bí kíákíá yóò ti wọ́n ọjà tó bá jẹ́ pé ẹ̀wù ọmọdé lò náà fún yọ yọ lọ rà kan yóò gbé gbóngbá ẹ̀wù rẹ lọ gbà padà wọn téèyàn wá dáa bẹ́ẹ̀ ó yẹ kí ìfẹ́ wà. pé mo gbọ́ mi ò tún bójú ẹ̀yìn mọ́ eléyàn yóò fi tẹ̀ kó la nẹ́bí sallallahu alaihi wasallam sọ nípa rẹ̀ pé tàhádẹ́wò tàhábò ẹ máa lẹ́bùn tí ó ká ẹ níbi ara tí wọ́n bá bùn lẹ́bùn máa gbà o ti sọ pé bùkátà ló bùkátà kan ní máa bí pé ká gbẹ̀bù. aláìní ni wọ́n máa ṣe sàráàfù wọ́n máa bọ ẹni tó ní torí ẹ̀ tó ti jẹ́ gbànàbí ìjẹ sàrà gbànàbí a máa gba ẹbùn. ìwọ ló tún pẹ̀lú fáwọn Muhammad wa sallam gba sàrà. láti jẹ sàrà sọdà kọ ìwọ ni zakia ìwọ ni bá nàbí láti gbà kọjẹ bẹ́ẹ̀ náà làwọn ará ilé rẹ ambọsibọsi sàrà mi ṣùgbọ́n ẹ̀bùn tó bá gbẹ́bùn wọn afánàbí sallallahu alaihi wasallam tó bá sọ pé ẹ̀bùn ni ànábì ọgbà torí ẹ̀ ló ti dẹ́gbẹ́ náà gbé nǹkan wọn gbóúnjẹ wá ṣe kíní kankan ẹ̀bùn ni àbí sàrà tó máa ti ní sàrà ànábì ọ̀rọ̀ àpò mbẹ tó máa lẹ́bùn ànábì ọmọ tó bá fẹ́ mbẹ. eléyìí ò túmọ̀ sí kíkẹ́ ọlọ́run wa sọ pé ìníjẹ sàrà o torí ká dúpẹ́ fún ọ̀wé sá ànábì tí èyí ti sẹ̀nìkan náà àwọn ará ilé ànábì sọ̀rọ̀ máa rí wa rí wọ́n sì máa bó ṣe ní bùkátà sí wọ́n bá fẹ́ jẹ sàrà ìwọ́lọ́mọ bọ́ọ̀ bá sì fẹ́ jẹ́ wọn náà lọ mọ̀ àmọ́ pé a ah, bàdánà bíi ti gba sàrà yẹn mí náà gan àwé tà nàbì èyí ti sàrà lé ànàbì kò sì síbi tọ́lọ̀ ti wọ̀ láti jẹ sàrà ṣùgbọ́n wọn ló rẹ pé a ah, mi ò ní sàrà ìdọ̀tí dúkìá àwọn èèyàn ni. tó ọlọ́run bú ọ láti rí wọn náà ní kí sàrà ti pé kí ọmọ kí gbogbo sàrà ànábì gbà yìí sì jẹ yìí sì lò ṣùgbọ́n ẹ̀bùn ànábì máa ń gbà yìí máa jẹ yìí sì máa lò. irú ẹ̀ máa rí dẹ̀bí inú lẹ̀ sànábì bá mú wọn ní jẹ o torí pé wọ́n máa rò pé ó lè jẹ́ ti sàrà ara dẹ̀bí inú gbé bọ̀ wá fún zàkà lọ́ka ti jábọ̀ ووهب واتهب النبي صلى الله عليه وسلم wọ́n ti àyàn lọ́rẹ̀ òun náà فقال أسامة بن الأقوع وقد وقع في سهمه جارية حبها لي فوهبها له ففادى بها من أهل مكة أسارا من المسلمين وني أسامة بن الأقوع wọ́n di ọjẹ ọ̀kan nínú tí wọ́n fún mi lérè ogun. ọbọ ọjọ́ kan nínú tí wọ́n fún anabi sallallahu ogun anabi wa fi tàmí lọ lọ rẹ. sàábé yìí náà tún á ti ta anábì lọ rẹ̀ anábì wa mú ẹrúbìnrin yìí báyìí ó fi gba àwọn ẹni tí wọ́n mú lẹ́rúgun nínú àwọn mùsùlùmí sílẹ̀ ó fi ṣe pààrọ̀ pẹ̀lú àwọn mùsùlùmí tẹ́lẹ̀ túmọ̀ sí pé tó bá fún yàn ní nǹkan ó tún lè fún wọn náà padà ń bọ̀ báyà òsì burú mẹ́ẹ̀ torí bí ń bò nìyẹn kò sí tó burú bẹ́ẹ̀. النبي صلى الله عليه وسلم استدان برهن وبغير رهن النبي jẹ gbèsè pẹ̀lú kí wọ́n fi nǹkan dúró wọ́n ti tún jẹ gbèsè láì fi nǹkan dúró ó túmọ̀ sí pé méjèèjì náà lọ́tọ̀ o lè yáwó kò fi nǹkan dúró o tún lè yáwó láì fi nǹkan dúró tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ṣe pé ó kú fẹ́ni tó ti pé ìwò ogun rẹ̀ ó fi dúró oúnjẹ tó rà láwìn lọ́dọ̀ ìyàwó di. torí ẹ̀ yìí sí ọ̀ràn ẹ̀yàn oníke gbogbo gbàtà bá ti fẹ́ yáwó ká ní sáàfì dúró ṣùgbọ́n ìtọ́ ẹni tó lówó ni kó lòun ní fún ẹ lówó ìwà tó bá mú kankan tó fi dúró tó mú kankan wá láti fi dúró ẹ̀tọ́ tí ẹni torí pé tó bá kó sá lọ ńkọ́ ní kọ́ síwájú ẹni tó kó sá lọ kébùn òsè ní kọ́sí wá fíẹ́ tí ò ní kó sá lọ. torí di eléyìí báyìí wọ́n máa ń kọ́ lọ mú nǹkan tó fi dúró wá kò sí wàhálà bẹ́ẹ̀. wọ́n tó wá tán ká mọ́ ọmọ ká lọ fi ti wọ̀fà pé dúró lọ́dọ̀ wọn títí tá a fi sanwó ọmọ yẹn kò burúkú ẹ wá torí pé ẹrú owó lòun ìdí èèyàn rẹ̀ ọ̀lágbára bí ìjówó rẹ̀ gbogbo ẹni tá a lè rà tá a lè tà wọ́n lé lẹ́yìn ìjẹ́ranko rẹ̀ súnmọ́ ju ìdí èèyàn lọ. tẹ̀bá mẹ́rú tẹ̀fi dúró tẹ̀fi gba owó tẹ̀ yá oṣù tó burú mbẹ̀. àmọ́ kọ́ máa lọ́ọ́ máa ṣèwọ̀fà fún wa máa bá wọn dáko títí tá a fi san gbèsè eléyìí àtàwọn yorùbá nù kò sínú ẹ̀sìn. wọ́tẹ̀ẹ́rọ̀ anábì sallallahu alaihi wasallam yá nǹkan ọ yá nǹkan ẹ nǹkan lò. واشترى بالثمن الحال والمؤجل anábì sì rajà ó sì sanwó lẹ́ẹ̀kan náà ó sì tún rajà rí tó ṣe ń gbọ́ báyà máa sanwó. eléyàn ni ara nǹkan láwìn torí ẹ̀kọ́ burú nínú òfin ṣẹ̀ríà kọ́ ra búrẹ́dì kọ́ sanwó lẹ́ẹ̀kan náà àbí kọ́ máa mú búrẹ́dì lọ kó ní máa sanwó fún ọba ya àbí kó ti dẹ́pọ́sìtì owó lẹ̀ tí búrẹ́dì ó tó dé tí búrẹ́dì bá dé pọ̀ gbà á ṣùgbọ́n tó burú ni wípé kọ́ ra búrẹ́dì tí ò sí pẹ̀lú owó tí ò sí. ẹ̀mí wa. ele súra mẹ́rin nù nípa bá a ti lè rajà kọ́ ra nǹkan kó sì sanwó rẹ̀ lẹ́ẹ̀kan náà eléyàn ní ọ́sùlù nínú káràkátà ó nípìlẹ̀ nítorí pé owó tiẹ̀ wo ni fẹ́ sọ́lẹ̀ láì gbowó rẹ̀ kò sì sẹ́ni tí rẹ̀ lọ tọ́kàn rẹ̀ ọ̀fẹ́ balẹ̀ sí pé sanwó gbọ̀ cash and eléyìí lè tọ́ wọ́pọ̀ nínú káràkátà ní gbogbo ilé ayé ṣẹlẹ̀ àfọwọ́sí. oríṣi kejì òun náà ni ká rà pẹ̀lú bá sanwó gbọ́ bá yá. ètò èèyàn ọkọ̀ sí ṣọ́ọ̀bù yín pé ayé láwìn ọ̀gá òsì ọ̀nà ti sanwó kẹ̀ẹ́dàgbà lópin ìgbà tí ń tọ́ ọ̀rà tí ìbá ti sòwò tí etí ṣe é pé ọjà kan ló fi ra ọjà míì tí rìbá máa wà ní wọn bí kéèyàn fi ráì kó fi ra ráì wọ́n gba ráìsì múdù mẹ́ta tí wọ́n bá di lọ́sùn la wọ́n á fi san ráìsì múdù mẹ́ta míì àbí múdù mẹ́rin àbí múdù márùn tó ń dáa ju eléyìí lọ tí a bá ti bẹ́ẹ̀ ò ti di rìbá àmọ́ jà ńlọ gbà láti fi sanwó eléyìí ẹ̀ kìí ṣe rìbá ipe ń gba àwọn bá ró màá san lẹ́yìn ọjọ́ mẹ́ta màá san lẹ́yìn ọ̀sẹ̀ kan màá san kìí ṣe rìbá kébí lẹ́yìn ẹ̀sìn tí máa ń ṣẹlẹ̀ táwọn ẹni tí wọ́n ẹ̀sìpẹ́kì fáwọn olówó bì kan wọ́n lọ ní ṣọ́ọ̀bù àwọn ní provision bá ní wọn fi ta òsì mílíkì méjì sí òfi ṣúgà sí tó àwọn ọmọ fún yín tẹnitọ yàyà tẹnitọ yàyà títí tí ó fi di pé oṣù dá méjì tí ó fi di kóṣù bẹ́ẹ̀ tán wọ́n bẹ̀rẹ̀ sí pàdúró gbogbo gbogbo ọjà tó wà lórí àtẹlẹ ti gbà tán ẹ̀ sanwó àwọn ò sì sanwó oṣù níjọ́ wọ́n tó wá sanwó oṣù ẹ̀ríkẹ́ máa rà láwìn oṣù tó burú bẹ́ẹ̀ tó fún gbàtẹ́ bá ti lẹ́mìí pẹ̀ ní lówó oríṣi kẹta òun náà ni kó o sanwó kalẹ̀ kọ́ ọ má ti gbọ́jà kó o fi one thousand lẹ̀ ìpè kẹ́ máa fi fún àwọn ọmọ ní mílíkì kọ̀ọ̀kan lójoojúmọ́ tó bá ti wá kẹ́ máa máínọ̀sì ẹnu owó yẹn kò tún ṣe tó burú lu ẹlẹ́yìn náà oríṣi kẹrin òun náà ni kí afowó tí ò sí káfi rọjà tí ò sí yẹn bá fi gbèsè rà gbèsè wípé tí búrẹ́dì yẹn bá dé o ẹbí kan ránṣẹ́ nígbà wọn bá rówó màá pẹ̀lú yẹn bẹ́ẹ̀ ọ̀lùkẹ́lẹ́ yìí bilkaali ìlélẹ́yìn tẹ̀lé ọ̀bára mọ́ àfi gbèsè àfi ra gbèsè ni àfi gbèsè àfi ra gbèsè ọ̀tọ̀ àbí kó jẹ́ kó o ti ra búrẹ́dì ó sọ̀tẹ̀ kan ọ wá sí ọ lówó ẹ̀ ọ wá ní sọ́ọ́ láti pín gbọ́dọ̀ jẹ́ mi fifty naira fífi fi yẹn di eléyìí eléyìí pẹ̀lú ọ̀pá wọn pè é bẹ́ẹ̀ ọ̀lìkàlẹ́ yìí bẹ̀lìkàlẹ́ àdéhùn wá lórí rẹ̀ ṣùgbọ́n kò fẹsẹ̀ rìn lẹ̀ ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ dáa torí rẹ̀ ló ti jẹ́ pé náà àwọn olùmọ́kò lórí pé eléyìí ọ̀tọ̀. tọ́ anábì sallallahu alaihi wa sallam wọ́n rajà wọ́n sanwó lẹ́ẹ̀kan náà wọ́n sì rajà wọ́n sanwó nígbà tó yá. ibi tá a dúró sínú lónìí gbogbo eléyìí tí wọ́n ń sàlàyé fún afẹ́hàn wa wọn àbí èèyàn ni tó ti gbogbo tí ẹ̀yin èèyàn ṣe níbi káràkátà làwọn náà ṣe torí ẹ̀ ìwọ tó máa ń tanra rẹ jẹ tó ń ṣe ànábì ń ṣera rẹ ni ó ń tanra rẹ ni èèyàn là ànábì gbóyàn tó náà bá pọ́nlé pẹ̀lú ẹ sì máa ń ké kìí lásán nù jíjẹ́ ìránṣẹ́ Ọlọ́run kìí sèyàn lásán torí pé èèyàn lè jẹ́ ìránṣẹ́ Ọlọ́run àti kọjá pé kíni Ọlọ́run bá tẹsẹ yìí Allahu yastafi min al-malaikati rusulan wa min Ọlọ́run àwọn àwọn ìránṣẹ́ láti àwọn àti láti àwọn èèyàn èèyàn ò sì lè Ọlọ́run ọba tó mú ẹlòmíì lọ yẹ rárá o ẹni tó wù ọlọ́wọ́ bá lọ́wọ́ bá sàlẹ̀ sà ó sì anabi Muhammad sallallahu alaihi wasallam ní ìránṣẹ́ rẹ̀ anabi rẹ̀ ó sì sí lópin àwọn anabi àtàwọn òṣìṣẹ́ torí ẹ̀ anabi yìí sallallahu alaihi wasallam ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ̀ kọ́mọ tẹ̀lé lánàá rẹ̀ kó sì máa tẹ̀lé àṣẹ rẹ̀ kí ẹ ti kọ́ wa sọ́dọ̀ Ọlọ́run. sọ̀rọ̀ àtìlẹ́yìn ọlọ́run ọlọrụ àti bẹ́ẹ̀ ọ̀dọ̀ kan nínú àwọn ọ̀sẹ̀ bọ́ọ̀lù kọ́nà ọ̀sà àlù ọlọ́run bá kó fi wá mẹ́nà lọ sí ti tẹ̀lé ìlànà ní kọ̀kọ̀ àti ní gbangba. ọlọ́run bá kó ràn wá lọ́wọ́ lórí àti nífẹ̀ẹ́ rẹ̀ lódodo ó sì ràn wá lọ́wọ́ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب وعلى آله وصحبه ومن والاه وبعد. Não, às kájẹ́ pé orí dẹ̀ wọ́n ti kẹ̀kẹ́rí àti orí tí àwọn mùsùlùmí lọ́yẹ kí mùsùlùmí náà bẹ̀wò èsì orí tí àwọn kèfèrí bí orí tí wọ́n ṣe mùsùlùmí àti kèfèrí sí rárá orí tí àwọn mùsùlùmí ní ká bẹ̀wò. nígbà náà bí Muhammad sallallahu alaihi wa sallam wọ́n tọrọ láti lọ bẹ orí tẹ màmá wa wò àtìgbà tó màmá tó yọ̀ǹda fún wa màmá tó lọ torí màmá wa kú síwájú islam torí ẹ orí tẹ àwọn mùsùlùmí ní ká bẹ wò kí ọmọ ara wa létí ikú láti fi láǹfààní àti lè ṣàdúrà fún àwọn ètò wa bẹ lábẹ́ òfin Ọlọ́run tẹ́lẹ̀ kí wọn sì mùsùlùmí àti kẹfẹẹrí káyìí kan náà rẹ̀ ló ṣe jẹ́ pé ebi àpèjúwe dáwé ètò bá lọ fẹ́ kéferì bàkàtà bíà ìkọ̀fẹ́ náà sọ̀rọ̀ níyà rí ẹ̀wòdìyà wọ́n wá lóyún fún ẹ ṣùgbọ́n kò bí máa yẹn tó fi kú tòǹtòyún a sọ pé báwo láti ṣe fún wọn ni a gbé sí àlàfo tó wà láàrin orí tí àwọn mùsùlùmí àti tí àwọn nàṣọ́ra dúró wọn láàmà síbẹ̀. á sin ẹni tó kọ̀yìn rẹ̀ sáré kébìlà nítorí pé wọn àdá kọ̀yìn pé sáré kébìlà àti kọjú ọmọ sí àlùkébìlà. ìdájọ́ ọmọ yóò jẹ́ ìdájọ́ bàbá rẹ̀ kì í ṣe ìdájọ́ ìyá rẹ̀. ọmọ musulumi ni ìyá ń kọ́ nasraniya àti kèfèrí wọn á jọ kú lọ́nà dàbí dáàyà wọn pé a ti wọn o sì tọ́nu. a gbé obìnrin ẹ̀ wá sórí tí a mùsùlùmí lórí wà rẹ̀ a ti ṣe sórí tí àwọn nítorí àlàfo tó wà láàrin oríkẹ́ àwọn mùsùlùmí àti àwọn kèfèrí ni lọ́nà tó ṣe é gbé kèfèrí kọ́ pàkọ́ sálùkébìlà mùsùlùmí tó sì wà nù rẹ̀ kọjú sí àlùkébìlà torí ẹ̀ ọ̀tọ́ káwọn ẹ̀sìn mùsùlùmí àti kèfèrí síbi kan náà. pọ̀rọ̀ ọjà náà tó wá tó fẹ́ dàpọ̀ mọ́ àǹfààní wà fún láti sọ̀rọ̀ kan náà kó láti máa sọ̀rọ̀. dáadáa ẹni jẹ́ ìjọ ti mọ̀ gọ́rọ́bà náà ti rówó náà tí wọ́n á fẹ́ kópa nínú òwòyún náà pẹ̀lú owó tiẹ̀ náà tó ti pé kò máa báyàn owó tẹ̀yàn sọ̀rọ̀. bẹ́ẹ̀ni ṣùgbọ́n èrè tó bá jẹ nínú owó tiẹ̀ o èèyàn níjọ pín kankan bẹ́ẹ̀ pẹ̀lú rẹ̀ lọ́rùn ló lówó ló ti tẹ̀ rẹ̀ owó tèèyàn tó máa ń ṣiṣẹ́ rẹ̀ lájọ máa pín èrè yàtọ̀ sówó tiẹ̀ náà. lẹ́yìn ọ̀tọ̀ lẹ́yìn ọ̀tọ̀ tó tẹ́ bá padà dá sí bísíǹnẹ̀sì bàbá tó lówó náà ló tún ní àbẹ́rẹ́ yìí so sọ́yìn kí ẹ ti ní pé báyìí láàmú péré pàṣẹ bá péré tí wọ́n bá gbèrè tiẹ̀ tún lè dà kọ́wọ́ pàṣẹ kí wọ́n lò lówó tún lè fi kọ́wọ́ wákàkẹ́ àlè. èèyàn wà ní Thank you bàbá jẹ́ pé àsìkò ọ̀run yẹn ti lọ bàbá jẹ́ pé àsìkò rẹ̀ ti lọ ó tó ti kó délé wàá san padà gẹ́gẹ́ bí irun nírin àjò tó wá jẹ́ irun tá a máa gé kúrú lórí ìrìn àjò. mọ́tò wá pàṣípò rẹ̀ tó ìlọ́jọ́ òbí délé wàá gé ní irun ẹni tó wà lé. òrùn tí ìwọ̀n tó fi délé wà á gé zòwò àti asùlì rẹ pé òun ti wọ̀ tó fi délé nígbà tó délé sí wà á gé zòwò àti asùlì tó fi lórí ìrìn àjò wà ní bọ́sù wọ́n á san gbèsè padà nìyí. Nígbà tí o ti bọ́ àlàyé ọ̀nà. tó ti gbọ́lá rí pé ẹni tó lówó lónìí òkú tó kó bá ṣòro so ó ti wá wá ṣòwò ó ti wá sàdéhùn pẹ̀lú ẹgbẹ́ pẹ̀lú ọgbọ́n náà ó dà padà fún ọkọ̀ tí di owó yẹn dà padà nígbà tó ti wá yé báyìí bẹ́ẹ̀ ọ̀dọ́ ti wá yé báyìí pé tó lówó ló lófin ó sì ti sàdéhùn pé bá ti jẹ́ kùn lọ́fà ọ̀ ọ̀sán tó lọ fà tó kò fi ṣẹlẹ̀ gbogbo ẹ̀ ní ọ̀tàn o gbogbo owó ní ọ̀tàn. Ah. sẹ́mi máa sábà ní tọ́ka tó ti tẹ́lẹ̀ ní ìta. ó ní pípa tó ń lọ tó lọ sòwò tó jèrè wá láàbẹ̀ sàn ká o. ìṣẹ̀lẹ̀ àti ọkọ̀ máa rí ni o. tẹ́tọ́kù náà bá dé náà lọ́ọ́ máa rí náà kú. ó lọ sí dọ́mọ́ bú. ṣé ìgbìmọ̀ pé ìwọ ló borí fa ni. lópin ìgbà tá a bá fura níta ẹ̀ sọ fún tó máa lọ o tó máa lọ Kaduna o ọ̀nà Birnin-Gwari oníkọ́ ọgbà wọ́n á lọ gbà náà bí dà wọ́n gbọ́ náà bí dà wọ́n á ti bẹ̀ wọ́n bọ́ mi ná láti mi ní ń bọ̀ wá ó náà kan á orogún ìyá rẹ ní sí ọ̀ràn. Náà, àríkù sàn. Bọ́ọ̀lù kan san gbèsè tí mo lórí rẹ̀ náà. Bàtà bá ti sán. So. wọ́n wá béèrè owó ọjà táwọn náà rà àwọn kẹfì yìí dìyàn. Àwọn onípọ̀ ó ti wà tó wá gbé bẹ́yìn ṣe ń lò ó asùnmọ̀sọ́rọ̀ ọlọ́run lódodo ṣáàlù àbùsọ̀ ẹ̀kẹ́ máa rọ́pòrí jẹ́ pé àdàlú ẹ̀wà ọ̀hùnmílà gbogbo jẹ́ mùsùlùmí wà lọ́tọ̀ àbí òsì lọ́tọ̀ àwọn káfíìrì náà ó wà lọ́tọ̀ àbí òsì lọ́tọ̀ ṣé máa ń wá lórí tẹ́ báyìí lọ sàlẹ̀ jẹ́nẹ́rà náà. sábà lẹ́lẹ́ ẹ̀rọ akẹfẹ̀rí báyìí ẹ̀rọ àmùsùlùmí báyìí àmùsùlùmí alápọ̀ ọ̀tún akẹfẹ̀rí alápọ̀ òsì ẹ bá wù bá ti jókòó yìí àwọn akẹfẹ̀rí alápọ̀ òsì àmùsùlùmí wà bò fún alápọ̀ òsì. tó èyí tó bá jẹ́ pé obìnrin bá àwọn lẹ́fẹ́ sin tó ẹ sin lánàá tí wà lágbèrè méjì ẹ wà bọ́dà láàrin oríkì àmùsùlùmí àti àwọn akẹfẹ̀rí yìí àárín méjì náà ẹ ti kọyìn sí àlùkìlà torí tó ń bá ti kọyìn sí àlùkìlà ọmọ inú rẹ ti kọ sí àlùkìlà náà. ìfowópamọ́ ìgbà oríṣẹ́ oríṣẹ́ yẹn pé ó yẹ pé wọ́n ti fi ìgbọ̀lọ́tọ̀ ìgbọ̀lọ́tọ̀ ìgbọ̀lọ́tọ̀ ìlọ́bẹ̀ àwọn mùsùlùmí náà lọ bẹ̀rù. Náà.

gbogbo rẹ lẹsàn lórí àìmọ̀ká ní dàìláàmù tẹ́bí lọ kà á kébọ dúkìá dúkìá. gálẹ̀ tẹ̀tẹ̀ nílẹ̀sẹ̀ rẹ̀ lọ kú rẹ̀ tẹ́ fún un lẹ́dà padà kẹ́ láti wájú. àbí òye wà ẹni tá a rí ma wọn ló ṣe é ṣe kó jẹ́ pé ibi tá a ti rí ibi tí ó ṣe kó léwu ni ó ṣe ṣe kó má kẹ́ni tí ó sọnù rú bẹ̀ ká má lè ti pé ń bẹ láyé má bí ẹni tá a rí lójú ogun adọ lọ sójú ogun ni wọn ajagun débi kan àbá rí ma àwọn àti tí a rí àwọn olú àwọn ẹni tí wọn pa á rí atẹlẹ àkórí. àbí orin àjò ó rìnsẹ̀ lọ mọ́kà tó àwọn ọ̀nà tó fi gbà kọjá ó ewu lóríṣiríṣi ewu wọn jagun ewu dánadáná ewu àwọn ẹranko àbíjà tó gbogbo ẹ̀ àwọn arìsí títí àárín. tó ti kọjá ibi tó ti sọnù yẹn àbí tá rí ìtàn wọ́pọ̀ ni pé àà ọ̀hálẹ̀ èèyàn lọ mọ́tíláṣí kò sí wálé má. gbogbo ẹ̀ náà ni máa ń tẹ̀lé o lọ́kẹ̀ jáde lé ìjọ lọ lọ mọ́tíláṣí tí gbogbo ẹ̀ tó ju three hundred meters lọ náà wà ní fún orí àmọ́ ẹ̀mọ́yìn. tọ́ kí wọ́n tún kọ́wọ́ bọ dúkìá èèyàn wọ́n wo ọmọ ọdún mélòó lọ wà nígbà tí wọ́n rí ọmọ Oge ti dúkìá lẹ̀ ń béèrè ní kí ẹsẹ̀ tìyàwó. Tó wá gbé ìyàwó ni, ìgbàwo ni á tó jà wá. Sọ̀nísìn wọ́n wò ó pé ọmọ ọdún mélòó lọ wà tí wọ́n fi rí ọmọ. Wọ́n lọ́mọ twenty five years. Wọ́n ò rí ọmọ. Wọ́n kọ́ ọbọ̀ dúkìá rẹ̀ o. Wọ́n gun àwọn ìtajọ bí ọ nígbà kan náà. Ìgbà tí irun wọn ọ̀bá sí láyé mọ́ tí gbogbo wọn ti kú sáńsì gbaná láfún ọ náà nídàájọ́ pé oṣù kù torí ẹ lọ́dọ̀ àwọn fòkànhá òkan wọn ní ninety years àwọn kan sọ ike seventy five àwọn kan sọ pé sixty yáà ní kéde nkọ́yákọ́yá sí yàn tí ètò ìgbà kẹta àwọn òpè wù rè lè tẹ̀mí dìgbà náà gbaná láti òpin dúkìá rẹ̀ lẹ́yìn ìjẹ́bù sí. ilé ìtumọ̀ sí pé ẹlẹgẹ́ ni nǹkan ní nǹkan ẹ gbọ́dọ̀ fọwọ́ bọ̀ ẹ gbọ́dọ̀ fọwọ́ kàn torí tó bá lọ yọjú kò di gbèsè sí ọrùn gbogbo ẹni tó gbà náà àríkù sọ. ṣé ìdèrò lè kí olùtọ́ ni àbí ẹni dá lọ. kí ọlọ́ yọjú sí òbí ẹni tí ẹ̀ fẹ́ fẹ́. ẹ̀ẹ́dọ́gba náà ni kékeré. ọ gbọ́dọ̀ dáná wọn gẹ́gẹ́ bíi dání náà kó ọkọ ló bíra rẹ ọkọ ló bíra rẹ àwọn òbí ẹni tó mú òbí rẹ wa àríwá láyé dá ilé àti kàṣíwájú tó sàfihàn kó ká lọ bá àwọn èèyàn nàbì sọ fáwọn èèyàn tiẹ̀ àwọn kú rẹ̀ gbogbo kíkí tọ̀ báyìí báyìí báyìí òun fẹ́ fẹ́ Khadija àwọn ni wọ́n á gbéra ni wọ́n bá nàbì lọ. bẹ́ẹ̀ náà ní eléyìí lọ́pọ̀ yín lé ètò kíkí wọn nìkan kàn dé salamu aleykum aleykum salam kó ti wọlé kò ti kápá ti kú. kí ló dé ẹ̀ẹ́dẹ́gẹ́ bí ẹjọ́ bẹ́ẹ̀ fi ọmọ yín kékeré báyẹn tó fi fèlì gan àmọ́ àwọn bàbá bàbá yẹn àwọn máa yí àdàpọ́nlé bí wọ́n ti ṣe tó òfin ní rìjẹ́kìtì yín lóun náà ló ti pọ́n wọn náà lè rẹ́kọ̀dù lọ́sẹ̀ kù lórí láéláé ni níbi ẹsẹ̀ wá fi àdàpọ́nlé tọrọ ọmọ àwọn ìjọba níjọ tí wọ́n wá yẹn wọn ní gbàgbé láéláé wọ́n kọ wọlé garando gbogbo àwọn ọ̀rẹ́ rẹ lẹ́yìn lọ́wọ́ á gẹ̀ ẹ́ kí ló ń òṣìṣẹ́ àárí Um, brọ́dà wa yìí ni ẹ ò ní bàbá yìí ẹ̀jẹ̀ bó ti jẹ́ kí wọ́n sọ fún àwọn òbí rẹ̀ káwọn òbí rẹ̀ wọ́n bá a lọ lọ́pọ̀ yẹn ni. Yes, ẹni tó lówó ó lè límítì ẹ̀ ó sì lè má lé mí tiẹ̀ ó sì lè má ìfọ́mi yẹn tí ó fi sọ kó tó gẹ́ yóò lò lówó rẹ̀ mọ́gẹ́ bẹ́ẹ̀ náà ló ti sọ sẹ́ni tí owó ti sẹ́nà bá tẹ̀sẹ̀ rájà ní àbí tẹ́ bá fẹ́ gba owó tí ń bẹ́ẹ̀ lẹ́ àtọ́jà so wọn náà ti lè ṣe sùúrù pé ńgbà ẹ bá tà tán ẹ bá kó kásìrò owó kí ni ó mú sèmi tí wọn mú sèmi tẹ ẹ tí mo ṣe tún àmọ́ kì í ṣe kí túláàsì àkókò kó di ìgbà báyìí kó tó di báàlì kò pín sí rárá láti wá ti wọ̀ fún ìyàmọ́ yẹn sí má. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك